nítẹ̀síwájú nínú àtúpalẹ̀ tá a ṣe láti mọ̀ tíra sífàtú sọ́mi nàbíhi sallallahu alayhi wa alihi wa sallam àwọn afáàní asiyamu wal-Qur'an yashfa'ani sahibihima wọ́n ní àwẹ̀ gbígbà àti al táǹkà yẹn Qur'an táǹkà yẹn Qur'an tí a há sórí táǹlò yẹn àwọn méjèèjì wọ́n á ṣìpè fún àwọn tí wọ́n ní wọ́n olùgbàwẹ̀ àwẹ̀ rẹ̀ tó gbà láyé yóò ṣìpè fún alkiyama olùka quran olùlò quran olùmú quran lò nínú sẹ̀mí ayé quran tó kà tó há tó ń lò nínú sẹ̀mí ayé rẹ̀ yẹn tó bá dijọ́ gbé ní alkiyama yóò ṣìpè fún qala sallallahu alayhi wa alihi wa sallam òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ pé as-siyamu wal-Qur'an yashfa'ani li abd yawm al-qiyamah anabi sallallahu alayhi wa sallam oníyàwó ẹ̀gbígbó àti Qur'an àwọn méjèèjì yashfa'ani lil abd yawm al-qiyamah àwọn méjì ó sì kún fẹ́rú tó bá dijọ́ gbé ní al-qiyamah ó ní yaqulu as-siyam ó ní àwẹ̀ ó máa sọ pé ayé rọ́bù mana'atuhu ta'ama wa shahwa olúwa mi èmi ni mo kọ̀ fún gbàwẹ̀gbàwẹ̀ yìí láti jẹun láwọn àsìkò kan gbà tó wà láyé wa shahwa àti láti bá ìyàwó ẹ̀ sàṣepọ̀ fa ṣàfáàní olúwa jẹ́ kí n ṣe pẹ̀ fún wa yaqulu Qur'an Quran ló sọ wípé manatuhu nawma bilẹ̀ èmi ni mo kọ fún kó mọ́ lè sùn lóru èmi ni òjì ó máa sùn dáadáa lóru yóò dìde lóru yóò yàn náà fúlà yóò mọ kàmí kàmí kàmí kàmí láti fi sin wọ lọ́wọ́ jẹ́là ṣùgbọ́n agbọ́yé pé Al-Qur'an labuda ayakuma bihi fi layl ní Qur'an ni wọ́n ń dìde lóru pẹ̀lú ẹni kọ̀bánà ti hadith tánà bí sallallahu alayhi wa sallam sọ fún apẹ́lá hasada ila fisnatain pé kò sí ká máa jẹ́ èèyàn àfihàn kàméjì nínú wọn náà ni wọ́n jùlọ àtàwọ̀lọ́hùn Qur'an arákùnrin tó lọ fún Qur'an ọwọ́ ayé kó o bí i àná alẹ́ ilé ọ̀nà ha tó rẹ̀ fi ṣe ìjọsìn lóru àti lọ́sàn lára ẹni tá a máa ń jowó ní ewu tó dá alọ́zíìtọ̀ lára wọn ni irú wọn wà so Qur'an yóò mọ sọ alùpùpù àmọ́ ìpè màdá tó hù náà wọ́n bí mi èmi ni mi ò jẹ́ ó sùn lóru fọṣọfẹ́ ẹni fi jẹ́ kí n sípè fún kọ́ọ̀là olùwàwọ́ wa sọ yìí pé kọ́ọ̀là àlọ́bí wa sọ yìí pé sallallahu alaihi wasallam wọ́n yóò ṣàfi ààrùn àwọn méjèèjì wọ́n wá sí kí ni wọ́n á sípè fún ẹni tí ó mú wọn lò nígbà tó wà láyé àbí ló wá kó jẹ́ kí àwẹ̀ tí a ń gbà àbí ìta tó gbà àbí ìta ti gbà sẹ́yìn ọlọ́run jẹ́ kí wọ́n lè ṣèpẹ̀ ó lè ṣèpẹ̀ fún alálùkìyàmà kùránì tá à ń kà sórí tá lò orí lílo yẹn gẹ́gẹ́ ní adùn kùrán lílo yẹn gẹ́gẹ́ ní ara lílo kùrán náà fún kí wọ́n fi ṣe jọ́sìn kí wọ́n fi sin Allah nìkan láàyè ṣẹbọ pẹ̀lú ẹ̀bí ìpìlẹ̀ òkú kiri ọdún lówà kí kùrán yẹn kó ṣèpẹ̀ fáwọn náà tó bá dẹ̀ lùkìyàmà hadisi yìí ta kàtà yìí wọn ni rawahu ahmad alimam ahmad ló gbà wá na musnad wọn àti alimam alhakim mustadrak tiwọn àti alimam abu nu'aym nínú hilyatu awliya min turki an huyay ibn abdullah an abdurrahman al-khubuli an abdullah ibn amri wasanaduhu isnadu hadith yẹn isnadu ẹ̀ ẹtù máa wà láyé mi wọ́n náà wà ń sálẹ̀ níbi níbi nípa tẹ̀kíríjì hadith náà ìyẹn ìpìlẹ̀ rẹ̀ nínú àwọn tíra nínú àwọn tíra sunan ọ̀kan wà tó kọ sọ́sàlẹ̀ tí ó wúlò díẹ̀ wọ́n ní fa'ida tún wọ́n ní àǹfààní kan wà tá fẹ́ mú jáde yàtọ̀ sí ní sókè nípa hadith tá a wọ́n ní hazal hadith ọ̀nàhù hadith ta kàyẹ hadith pé àwẹ̀ àti Qur'an yóò mọ̀ ṣìfà wọn tó bá ń ṣe wọn tó bá dal kiyama wọ́n ní hadith yẹn àti tó jọ minal ahadith al-warida ti fi tajsim al-a'mal ah, nínú àwọn hadith tó ń tọ́ka pé àwọn iṣẹ́ tá a ṣe láyé àwọn iṣẹ́ tá a lè fojú rí láyé tó wà ma'anawi àtàjọ́ abstract tó bá dal kiyama wọ́n máa ní fọ́ọ̀mù wọ́n ní fọ́ọ̀mù pápá ilé ìsìn anábì sallallahu alaihi wa sallam oní tí ẹni tó kú wá ti wà nínú sàárè àwọn iṣẹ́ rẹ̀ wọ́n sì kínú ọmọ bẹ́ẹ̀wò wọ́n sàárè sọ́lá síá wọ́n á dàbí nǹkan tó ṣe fọwọ́ kàn wọ́n wà máa bẹ́ẹ̀ ń tàn wò nínú sàárè wọ́n ní àwọn ahadisi tó ń sọ̀rọ̀ nípa pé iṣẹ́ yóò ní fọ́ọ̀mù wọ́n ní yajibu lil jahru bil imani biha ọ̀ràn yẹn ni kẹ́ni tó jẹ́ mùsùlùmí kó gbà pé bó ṣe máa rí nìyẹn jazma muakkadan ní ti gbígba ìfirinlẹ̀ pátápátá pé bó ṣe máa rí nìyẹn dúnà ayé tahrifin aw ta'wilin onídìí ká ṣe tàrífì kankan káwọn yí ẹ gbọ́ngbà lérò ni pé kìí ṣe pé kìí ṣe pé kò kàn wá wọ́n lè anáha torí kọ́tù sọ́láfù sọ́ọ̀lì pé wọ́n sọ́láfù sọ́ọ̀lì àwọn ẹni lè tó lọ náà sọ̀hábà ọ̀tàbí ọ̀tàbà ọ̀tàbí ẹ̀yìn wọ́n ṣe máa ń bá àwọn ìgbà wa tó bá wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó bá rí báyìí wọ́n ṣe máa ń bá rò nìyẹn wọ́n ní amiruha kàmọ́já àti àti ẹ̀fíwọ́n lẹ̀ bí ẹ fún ní esoteric meanings ẹ fi àwọn ìgbà wáyé ẹlẹ́gbẹ̀ẹ́ ìtumọ̀ tó mú wáyé náà ní túmọ̀ tá a mọ̀ bí túmọ̀ ṣe wáyé so màánà òhun màálù kan wà mọ̀ fòhùn bó ṣe wáyé bí túmọ̀ yẹn ṣe wáyé bó ṣe tàdá bárọ̀ àbí tàbá dárọ̀ sílá káyé wáyé bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n kéèf báwo ló ṣe máa rí a fi yẹn lẹ́fọ́ta ní Allah bó ni sọlá bó ni Qur'an bó ni ṣùmọ́wá lálùkìyàmọ́ tí ó sì ṣàfáà bó ni siyam bó ni ṣùwá lálùkìyàmọ́ tí ó sì ṣàfáà àfilẹ̀ fúsani àfilẹ̀ fún Allah jalla subhanahu wa ta'ala wọn ni wàhíyà ní àwọn ìgbà wáyé kí a fi ilẹ̀ bó ṣe wà ká gbà á gbọ́ bó ṣe wà aslamu wa alamu ahkam oní tó dáa jù oní ẹ̀ fi máa ń gbàfàfọ̀ gbàfà jù oní ìyẹn fi máa ń sọ pé a ọ̀nà táwọn sálàfù gbọ́ yẹn oní ló kún fún mọ́ jù ó sì ní ó ṣe déédéé jù wọ́n ní na híkà anáha ìhìdá ahámi shurutul iman wọ́n ní ó kẹtẹ̀ tó kó lọ́mọ yìí pé kí a fi ká fi àwọn ìgbàwáyé ẹlẹ́gbẹ́ ìkanú àwọn ìkanú àwọn orígun ìgbàgbọ́ ni ìdúkú bá wá sọ ìpínlẹ̀ alladhina yu'minuna bil-ghaybi wa yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun olùwà ní àwọn olùgbàgbọ́ òdodo làwọn tó jẹ́ pé yu'minuna bil-ghaybi ọgbà kọ̀kọ̀ gbọ́ nínú kọ̀kọ̀ ni pé sọlá síyá Qur'an wọn á wá lálẹ́ kìyàmà wọn á dẹ̀ ní fọ́ọ̀mù ìmọ̀ kọ̀kọ́ ní alọ́gọ́ ibi yà ní lójú yé sọ́rọ̀ ẹlẹ́dàá nìkan jalla subhanahu wa ta'ala onìkan ló mọ bó ṣe máa rí ṣùgbọ́n jẹ́ bó ṣe jẹ́ ní abala bẹ̀yẹn wọ́n ní asuyamu kafaratun asuyamu kafaratun asuyam àwọn gbígbà ọmọ àìsàn kúrò fún yàn ọ̀nà mímọ́ yanfaridu bihi siyam min fada'ili min fada'ila wọ́n ní nínú ẹni tí àwẹ̀ gbígbà tó fi dá yàtọ̀ nínú ọ̀ràn iṣẹ́ tá a mọ́ ṣe gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé fún adíjòkó tá a ṣe lọ ó ní pé anallaha ja'alahu min kafarati hilakiros min kafarati halikiros fil ihram bi uzuri man marido aw adha fi ras wọ́n ní Olúwa jalla subhanahu wa ta'ala ó gbọ́lá fáwẹ̀ ó kà kú kan ní àwọn kíni àwọn kìtìyàn lè fi ṣe ìtanràn fún ìmọ̀ fa orí ṣáájú tàhálù mọ́tẹ́yẹ ti ṣe tí wọ́n ní ihram tí wọ́n ṣe hajj lọ́wọ́ tó wà nínú ihram wà lọ fa orí ẹ̀ tó lọ fa orí ẹ̀ bóyá fún àìsàn àti nítorí ìnira kan tó ń kàn yẹn lórí ìyẹn lọ fa orí olùrẹ́dà ní sóràtù Baqara àkàwà sálẹ̀ ó ní àṣetara nínú táàfin ṣetara ní kí ni ó ní àwọn gbígbà ó fẹ́ sọ wọ́n nínú àwọn kafarot nípa tí wọ́n ṣe tán nínú ẹ̀sìn wa tí àwọn olùdí sílẹ̀ ẹgbẹ́ láàárọ̀ ìgbà tá à ń sọ̀rọ̀ nípa ìbéèrè tó wáyé ṣáájú ká tó jókòó lórí ọ̀rọ̀ àbúra àbúra àwẹ̀ gbígbà wà láàbí ni ó wà lára ta fi ṣe tààrà tí ẹ bá ṣe zihar pẹ̀lú ìyàwó rẹ̀ àwẹ̀ gbígbà wà fi tẹ́ fi ṣe tààrà tí ẹ bá ṣe kò fẹ́ sí kò sí tí ẹ bá pa tí ìbá tó ti pa mùsùlùmí ó sì ti pa mùsùlùmí àwẹ̀ gbígbà wa bí kí ni o ti fi ṣe tẹ̀ra tí kò lọ ẹ̀dẹ́dà jẹ́ lọ subhana kí ó sọ wá lọ́sọ̀ níbi àwẹ̀ gbígbà wọ́n ní olúwa ṣe àwẹ̀ gbígbà ó ṣe nìkan náà àwọn káfíń ni o àbí látara pé ìnira kankan lórí ọ̀nà adamu kú dọ̀rọ̀ alàlọ́ hajj abẹ́ tí ó kàtẹ́ lówó tí ó fi pẹ́ran tí ìlú tó fi pẹ́ran ọ̀nà yóò gbà wẹ̀ wà kọ́pì mọ́ ahaj kọ́tà kọ́tà tí ẹ bá pa mọ́ ahaj christian yehudi tí àdéhùn wà láàrin wa àti orílẹ̀-èdè rẹ̀ pé àní bára wa jà àwa lọ sí ìsìnpá a sì tanràn wàhín sèrè yẹmí àṣeyẹ láàárọ̀ bẹ́ẹ̀ náà yẹn fẹ́ ṣe ìtara kó yẹ búra ẹ̀sẹ̀ wọ́n lọ ìgbé kó ṣe gidi kan ìyẹn fẹ́ tún ọ̀rọ̀ yẹn ṣe so àwẹ̀ wà lára tá a fi ṣìtara wà kọ́tùrù sọ́ọ̀dì fìlì ìhrọ́m àbá à ń ṣe hajj lọ́wọ́ à ń ṣe hajj lọ́wọ́ àwọn àlọ́ àlọ́ sọ́dẹ̀ àlọ́ pín ihoro àlọ́ pàgálà gbàdá ṣe hajj lọ́wọ́ àwẹ̀ wà lára tá a fi ṣìtara wà bíhá àtọ̀rẹ́ nìsín kí ẹ sọ pé ìyàwó òun ẹ̀yìn rẹ̀ ti di bí ẹ̀yìn ìyẹ́ èèyàn àá fi àwẹ̀ wà lára tá a fi wọ́n ní tajibu zalika mubayyana fil ayati atiya ẹ̀ẹ́rì ìyẹn lálàyé lẹ́kùnrẹ́rẹ́ nínú àyà nù suratu al àyà 196 wa atimu al-hajja wal umrata lillah fa in uhsirtum famastaysara min al-hadi díparí àyà yẹn wọ́n tún yà síkò àlèlọ́pàá ṣùgbọ́n ta fẹ́ lò ní pé nínú ááyà yẹn olùwẹ̀dẹ́dà jẹ́gbà subhanahu wa ta'ala ó mú àwẹ̀ gbígbà wá gẹ́gẹ́ bí kan nínú àwọn tánà ó ní fàmọ́ stáìsì lọ́nà hajjin fàmọ́ ńlá mú yẹ́ jíde ẹni tí ó bá rí ah, ẹni tí ó fi ṣe tí ó pa fún hajj ní fasiyamu salasati ayyam kó gbà wẹ̀ jẹ́ mẹ́ta fi hajj bí hajj tó wáyé wasábà àti ìzàrọ̀játù kó fi gbà méje nígbà tó bá dé ilé tilka asharatun kamila yóò jẹ́ àwẹ̀ mẹ́wàá báwọn yóò jẹ́ àwẹ̀ mẹ́wàá báwọn. wọ́n ní bẹ́ẹ̀ ni olúwa tó sọ ní sọ́tò nìsà nígbà tó fẹ́ sọ̀rọ̀ nípa nígbà tó fẹ́ sọ̀rọ̀ nípa nígbà tó fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ntì wọ́n fẹ́ ṣètọ́ra ó fèsì pa Christian àbí Yehudi táàdé wọn láàrin wa àtàwọn èèyàn rẹ̀ wọ́n ni wọn ká náà ní kó mú bẹ́ẹ̀ nípa bẹ́ẹ̀ náà omi ìsákùn fàdíyà tún sàlámà tún ilà áàlì wàtàrí rọ́kọ̀ bàtì mọ́mìnà ọmọlàmù yẹ́ jí dẹ́ fàṣíyàmù ṣáàrọ̀ yìí ni mo tàbí àyìn tàbátà min Allah tí ó bá rí tàrí rọ́kọ̀ bá tí ó bá rí ẹ̀rú bọ́ lọ́rùn ni ó tó dórí kí ni ó tó dórí pé yóò gbà oṣù méjì ntẹ̀lé ntẹ̀lé tẹ̀lé ń tẹ̀lé mo tó débi ọ̀rọ̀ kafaratul yamin nǹkan àfọ láàárọ̀ yìí wọ́n ní láyé akhidukum lọ́wọ́ láyé fi àgbẹ̀nú aláfi akhidukum aqattu al-ayman wọ́n ní fakafaratuhu it'amu asharati masakin min awsati ma tut'imun alayhim aw qisatu tariru raqaba aw tariru raqaba wọ́n ní faman lam yajid fasiyamu thalathati ayyam níbi olùwàkọ́kọ́ ti fún aláìní mẹ́wàá ká fún wọn lóúnjẹ ó ti síwájú máa tutù ìmọ̀n onítọ̀ ààrùn ká fún wọn lóúnjẹ ó ní áwòkì sọ́wọ́tò húnà áwòkì sọ́wọ́tò àti ká sọ fún àfọ̀n so a fún wọn lóúnjẹ tàbí ká sọ fún wọn so ti ìkànnì méjèèjì ni oúnjẹ àbí ni o ká wà sọ fún wọn táàbà tí wá táàbà rí yẹn ń àwòtàrí rọkọ̀bà ló tó kú káṣe ni kábọ̀kùnrin rẹ̀ so ká wá sọ fún wọn ká fún wọn lóúnjẹ yẹn òun àlápá kan kí á bọ́kùn lọ́rùn ẹ̀rú òun àlápá kejì kìyàr ìyẹn lè ṣe la láàrin méjèèjì tí ẹ bá lágbára nu méjèèjì yẹn sùn tí yóò bá ti rí méjèèjì yẹn famanlẹ́mu yẹ́jìjì ẹni tí òrò oúnjẹ tí òrò aṣọ òrò oúnjẹ kò rásọ aṣọ pé láàrin oúnjẹ àtàṣọ afọ láàrin oúnjẹ àtasọ èyí lè mú kan rí láàrin oúnjẹ àtasọ fáláyì mẹ́wàá oúnjẹ ló ṣáájú kí lè wà oúnjẹ èyí lè mú aṣọ àní méjèèjì yẹn so tabalagbára rẹ̀ òun láṣẹ láàrin méjèèjì yẹn tá a bá ti wá rí yẹn tá a bá ti rí yẹn àtúndì fi xìyà pé ká bọ́ kùnrin ẹ̀rú kan ìyẹn lọ lẹ́yìn ìgbà yẹn ló tó wá kan fàmàlàmù yẹ́jì fàṣùyàmù fàlásàtà àyà so tí o bá wá lágbára oúnjẹ kò lágbára aṣọ kò lágbára ẹrú fàṣùyàmù fàlásàtà àyà yóò gbà wẹ ọjọ́ mẹ́ta olùdarí kàkà fárọ tó àyèmáàdìkùn ìdá aláfitó wà fọdó àyèmáàdìkùn lọ́ni yẹn ni yóò máa jẹ́ kàfárọ̀ fún ìbúra yín gbogbo àtẹ́yẹ bá ti ń búra ẹ̀ máa sọ ìbúra yín o. fa àìmánakùn ẹ máa sọ́ra ẹbí búra o ẹ máa kankan máa búra wàláì wàláì wàláì wàáfàgó àìmánakùn ó ní kazalika yubayyinu Allahu lakum ayatihi la'allakum tashkurun olú wa sàlàyé àwọn tí ó máa dúpẹ́ nígbà tó débi ọ̀rọ̀ ká mọ́ sọ̀dẹ̀ nígbà tá a bá ṣe hajj náà ó mú àwẹ̀ náà wà ní ìtara ń bẹ̀ wani ya yalai ma'amunu la taqtulu sayda wa antum hurum wa man qatalahu minkum ta'amidan wa ma qatala min an-na'am يقوم به ذوى عدل منكم هديا بالغ الكعبة أو كفارة طعام مساكين أو عدل ذلك صياما متابعيني أو عدل ذلك صياما يعني صدق أسكو حاج ها yóò lọ yóò pa irú ẹran tó fi sọdẹ yẹn pápẹ́ ìhoro ló pa yóò lọ wá pápẹ́ ìhoro gbóni yóò ìhoro ilé yóò fi ṣe kàfàrà pápẹ́ gàlà ló pa yóò àbí àgbò yóò fi ṣe kàfàrà àwọn fáwọn aláìní mọ́kà àwọn hadiyan bá lè lọ káàbà ti àwọn aláìní tó gbé mọ́kà níbi káàbà àwọn náà ní àwọn kàfàrà tuntun àìmọ̀sàkì àbí kó fa aláìní ló ń jẹ àwọn àdúgbò gbà lè kàfìyàmà àbí kó fi gbà àwẹ̀ kó fi tó ṣe déédéé rẹ̀ gbà àwẹ̀ ó ní lè àrúkọ̀ wàbáàlà amòdì kó náà lè tẹ́sì wò ẹ̀yìn tó náà dáwò nínú iṣẹ́ pé ó tàpá sí òfin olúwa ẹlẹ́dà jalla subhanahu wa ta'ala bẹ́ẹ̀ náà nígbà tó débi ọ̀rọ̀ zihar fatumujadila والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا فتحرير رقبة من قبل أن يتماسى من قبل أن يتماسى ذلك توعدون به والله ما تعملون خبير ولي فمن لم يجد فصيام الشهرين متتابعين سيدوبر في ìyàwó ẹ̀yìn ìyàwó rẹ̀ wí ti ìyá rẹ̀ fún ẹ̀yìn ìyàwó òtútù ti ìyá òun lè bá lò mọ́ so tó wá fẹ́ wá súnmọ́ ìyàwó yẹn padà tó wá fẹ́ súnmọ́ ìyàwó yẹn padà kí ni yóò ṣe yóò ṣe tààrí rọ́kọ̀bà yóò kọ́kọ́ bọ́kùn lọ́rùn ẹ̀rú yóò kọ́kọ́ bọ́kùn lọ́rùn ẹ̀rú tí ò bá wá lágbára nípa ọmọ ìlànà ìyá ìjìtì tí ò bá lágbára ti bọ́kùn lọ́rùn ẹ̀rú ọ̀sùnyá mọ̀ṣàrọ̀ ìlú mọ̀tàtà bí i tí ó gbà lóṣù méjì gbàkó ti tẹ̀tẹ̀lé ìyẹn jẹ́ àtúmọ̀ pé àṣẹ àwẹ̀ lágbára kò bẹ́ẹ̀ sí kàfàrà yẹn sẹ́ torí ẹlẹ́dàá jalla subhanahu wa ta'ala tí ò lè mẹ́ṣà àwẹ̀ wọn ni kadhalika yashtariku as-siyam was-sadaqa fi takfir fitnati rajul àwẹ̀ gbígbà àti ìmọ̀ṣe sọ́dákọ̀ ó máa ń jẹ́ sábà bí ipa fìtínà tọkùnrin lè rí tí baálé ilé lè rí tí máàlì yìí níbi dúkìá rẹ̀ ìyá máa ka fìtínà níbi dúkìá wa ìyá máa ka fìtínà lára ìyàwó èèyàn ìyá máa ka fìtínà látara alábàágbé ní tí ó máa jẹ́ ní tí ó máa pa fìtínà yẹn tí ó máa parẹ́ tí èyí ó fi máa sinmi tí ó fi máa ráyé gbé àwẹ̀ gbígbà wà ń bẹ́ẹ̀ àti sọ́dákọ̀ ṣíṣe ẹ̀rí rèé عقد خضيفة بن يمان عن خضيفة بن يمان رضي الله تعالى عنه قال قال صلى الله عليه وسلم خضيفة بن يمان صلى النبي صلى الله عليه وسلم صيب فتنة الرجل في أهله وماله وجاره تكفرها الصلاة فتنة يمان لا ترى يهوي يمان كفتنة ترى يهوي كل ما في يهوي توا يعطيه بواتان دوا كل ما في فتنة فوا

wa yìí ìyẹn a sì máa ka fìtínà látara alábàgbé ìkó máa láwùdù mọ́sù mílíkẹ̀ ìkó máa pariwo lóru ìkó máa sọ ọlọ́tún lọ́sì ìkó máa bú ọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó fìtínà tí ẹ̀ wọ́n ń kàn yẹn tó ka fúru a máa pa tó bá ń kírun dáadáa ìwọ̀n máa ń pa fìtínà yẹn yóò máa kú yóò máa kú àwọn wà sọ́dakọ̀ bẹ́ẹ̀ náà sì ni sọ́dakọ̀ ṣíṣe ló máa ṣe tọrẹ àánú ó máa ń pa òun náà wọn ni rọwá olùbùkọ́rí wa Muslim wọn Bukhari àti Muslim àwọn ni wọ́n gba àdìsí wa ìṣàlámà dúró yìí àtúbọ̀tún di ìjókòó tó ń bọ̀ àmọ̀ tẹ̀síwájú lórí ọlá tó ń bẹ fáwẹ̀ náà ni lórí ọlá tó ń bẹ fáwẹ̀ náà ni وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته